ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Joseph Adéwọlé ẹ̀rí olúwa láti iléeṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tó jẹ́ ẹ̀ka ti iléeṣẹ́ ìránṣẹ́ ti BMAA èyí tí ó fìdí kalẹ̀ sí ìlú Nàìjíríà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Lónìí yìí gẹ́gẹ́ bí ìṣe wa a ó máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run pàápàá èyí tí ó jẹ́ àmọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ láti lè fi bára wa sọ̀rọ̀ lórí ìtumọ̀ àkókò tí a wà yìí ní àkókò èyí tí à ń múra sílẹ̀ láti ṣe àyájọ́ ọjọ́ ìbí Jésù Kristi Olúwa wa gbogbo àwọn ẹ̀kọ́ tí a máa gbọ́ ṣáájú àkókò yìí ó máa jẹ́ èyí tó máa lè mú wa ọkàn wa tó máa lè múra ọkàn wa sílẹ̀ tó máa ṣí wa níyè ṣí wa lójú láti lè rí ohun tí Jésù Kristi ti ṣe fún wa èyí tí ó parí sórí igi àgbélébú èyí tí à ń ṣe àyájọ́ àti ìbí ẹni náà tí ó wá kú fún wa láti ra ìgbàlà láti rà padà kúrò nínú ọ̀run àpáàdì àti ègbé tí gbogbo wa jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ádámù lónìí yìí ká tó máa tẹ̀síwájú ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹrí wa ba fún àdúrà bàbá wa àti ọlọ́run wa àwa gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run a dúpẹ́ torí wípé ẹ ò yípo padà a torí wípé ẹ fẹ́ wa a dúpẹ́ fún àánú àtòrí ọ̀fẹ́ pàápàá ààyè èyí tí ẹ fi gbà wá láti lè jẹ́ alàyè ọkàn lónìí àti láti lè gbọ́ ọ̀rọ̀ yín ǹjẹ́ bí a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé kẹ́ ṣí wa níyè ṣí wa lójú sí ọ̀rọ̀ yín kẹ́ fún wa ní òye àti nípa iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí nígbàyìn ní ìkẹyìn rẹ̀ kí orúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi olúwa wa àmín lónìí yìí wọ́n máa bá ara wa sọ̀rọ̀ lórí àkòrí èyí tí mo pè ní ẹ máa yọ̀ ní ìgbà gbogbo ẹ máa yọ̀ ní ìgbà gbogbo ẹ jẹ́ ká ṣí bíbélì wa sínú ìwé ìwé Fílípì ìwé lẹ́tà àbí ìwé tí Paul àpọ́sẹ̀lì tó kọ sí àwọn ará Fílípì ìyẹn ní orí kẹrin ẹsẹ̀ ìkẹrin bíbélì wípé ó ní ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo mo sì tún wí ẹ máa yọ̀ ẹ ké hallelujah kí ni ohun tí a kà yìí ẹ rí i pé ohun tó túmọ̀ sí òun ni wípé ayọ̀ ó túmọ̀ sí ọ̀rọ̀ tí àwọn kìrìtẹ́nì àwọn bàbá wa tá ní inú ìgbàgbọ́ àbí àwọn kìrìsìtẹ́nì ayé àtijọ́ ní àkókò bíbélì ọ̀rọ̀ yìí ni wọ́n máa ń lò ẹ máa yọ̀ ó jẹ́ ọ̀rọ̀ tí wọ́n máa ń lò fún ìkíni wọ́n fi ń pe ara wọn sí ayọ̀ ni ní ìgbà gbogbo wọ́n máa fi ń pe ara wọn sí ìkíni ni sí ìkíni ayọ̀ ẹ rí tí jésù kristi bá wọnú ilé kan ẹ rí i wípé á pè èèyàn sí inú ayọ̀ kò ní kàkà kó lo ọ̀rọ̀ tí a lè máa lò lẹ́nu wípé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o àbí bí ẹ̀lú léyìnbó tá a bá ń sọ nípa ayọ̀ ayọ̀ ju nǹkan tí à ń pè ní ìdùnnú ìdùnnú àti ayọ̀ wọn kì í ṣe wọn ò ní ìtumọ̀ kan náà ẹ rí i pé jésù olúwa wa kò pè wá gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run kò pè wá sínú ijó tàbí sínú ẹ̀rín àbí láti máa ní láti máa rẹ́rìn kì í ṣe pé bóyá ìpè tó pè wá ìpè sínú ijó ìpè sínú ayọ̀ ó ju bẹ́ẹ̀ yẹn lọ mo fẹ́ kí a rán wa létí wípé Paul apostoli òun ló kọ lẹ́tà sí àwọn ará Fílípì nínú èyí tó ti ń gbà ó fi ń dúpẹ́ lọ́wọ́ wọn torí pé nígbà tó wà ní ọgbà ẹ̀wọ̀n ní Róòmù wọ́n mú ẹ̀bùn wá fún bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà fún ó wá ń gbà wọ́n ní ìmọ̀ràn láti lè ní ayọ̀ nínú gbogbo ohun tí wọ́n ń là kọjá láti lè ní ayọ̀ nínú olúwa nínú gbogbo ìṣòro àbí wàhálà tí wọ́n ń là kọjá gẹ́gẹ́ bí àwọn onígbàgbọ́ ní àkókò náà. lónìí yìí màá fẹ́ kí a kíyèsí kí ni ìdí ẹ̀ gan tí èmi àti ìwọ tí a fi ń láti ní ayọ̀ pàápàá nírú àkókò kérésìmesì bí o ti ṣe ń súnmọ́ yìí èyí tí a fi ń rán ara wa létí iṣẹ́ tí Jésù Olúwa wa ti ṣe fún wa ní ìta fi ń ṣàyájọ́ ìbí ẹni náà tí yóò kú fún wa lórí igi àgbélébó ohun àkọ́kọ́ ìdí àkọ́kọ́ tí a fi ń láti ní ayọ̀ nínú Olúwa òun ni wípé ohunkóhun tó lè wù ká máa là kọjá àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run a lè láyọ̀ ìdí ẹ̀ ni wípé a ní Ọlọ́run tí ó tóbi tí ó sì fẹ́ràn wa a ní Ọlọ́run tí ó tóbi tí ó ṣe kíni o tí ó sì fẹ́ràn wa ọlọ́run tí à ń sọ yìí òun ló ní gbogbo agbára láyé àti ní ọ̀run ní ìkáwọ́ òun ló lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo ọlọ́run yìí ẹni tó ń gbénu wa tí a sì ń gbénu rẹ̀ a lè ní ayọ̀ nínú ẹ̀ nítorí wípé ọlọ́run yìí ó fẹ́ràn wa a sì mọ̀ wípé ohun gbogbo ń ṣẹ̀pọ̀ fúnre fáwọn tó bá ṣe kíni o fáwọn tó bá fẹ́ olúwa a mọ̀ wípé a lè láyọ̀ nínú olúwa ìdí ẹ̀ ni wípé ó ṣèlérí pé òun yóò wà pẹ̀lú wa ní gbogbo ọjọ́ ayé wa ẹ kì í ṣe pé ó wà pẹ̀lú wa ní oṣù kan àbí ní ọ̀sẹ̀ kan àbí ní ọjọ́ kan àbí ní ìṣẹ́jú kan ṣùgbọ́n wà pẹ̀lú wa nínú gbogbo ohun tí à ń là kọjá ní gbogbo ọjọ́ ayé wa ni ní gbogbo ọjọ́ ayé wa ẹni tó ní ayé àtọ̀run ní ìkáwọ́ ẹni tó fẹ́ràn wa yìí ó ní òun wà pẹ̀lú wa ó sì jẹ́ ìlérí tá a mọ̀ pé ó jẹ́ òtítọ́ ìwọ ọmọ ọlọ́run èmi ọmọ ọlọ́run mo fẹ́ kó o mọ̀ wípé o lè láyọ̀ nínú olúwa torí pé ọlọ́run yìí ó fẹ́ràn rẹ jésù kristi yìí ó sì wà pẹ̀lú rẹ ó lè láyọ̀ èmi náà lè láyọ̀ nínú Kristi Jésù torí wípé ó ti ṣe iṣẹ́ ìgbàlà iṣẹ́ ìgbàlà wa ó ti ṣe parí lórí igi àgbélébó ó ti parí iṣẹ́ ìgbàlà yìí pẹ̀lú ẹ̀jẹ̀ iyebíye wọn tí wọ́n ta sílẹ̀ lórí òkè Calvary kì í ṣe nǹkan tí wọ́n lè ṣe àbí agbára tó lè sà òun ló lè mú eléyìí yọrí Jésù ti parí iṣẹ́ yìí Bíbélì wípé jésù kristi sọ wípé ní ọ̀rọ̀ keje ó ní ọ̀rọ̀ kẹfà lórí ìjà àgbélébò ó ní ó parí ó túmọ̀ sí pé iṣẹ́ ìgbàlà ìran ènìyàn iṣẹ́ ìràpadà ìran ènìyàn iṣẹ́ ìgbàlà ọkàn ènìyàn tó ṣe bí yẹn jésù kristi ó ṣe kíni ó ti parí ẹ̀ eléyìí lè máa fún èmi àti ìwọ ní ayọ̀ tó bá rántí ohun tí tí àwọn ń san tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí tó ń san tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún ìmúkúrú ẹ̀ṣẹ̀ àti ẹbọ àrúfín àti àrúdà ẹbọ ẹ̀kan ṣoṣo yìí tó sì parí gbogbo ẹbọ èyí tí Jésù ti ṣe lórí igi àgbélébó tá a bá rántí eléyìí a lè láyọ̀ nínú Olúwa ìdí kẹrin èyí tá a fi lè ní ayọ̀ nínú Kristi Jésù ó ní wípé ó ti fún wa ní òdodo tirẹ̀ Jésù Kristi ti fún wa ní òdodo tirẹ̀ a ò nílò láti dúró nínú òdodo ti ara wa mọ́ bí kò ṣe nínú òdodo tí Ọlọ́run ti Jésù Kristi ti fi fún wa ó ti fi ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye ó ti ta sílẹ̀ ó ti wá fi aṣọ òdodo ẹ̀ ó ti fi wọ̀ wá so bí a ṣe wà báyìí ìrí wa níwájú ọlọ́run ó jẹ́ ìrí wípé a jẹ́ olódodo torí pé àwọ̀ òdodo ara tiwa mọ́ bí kò ṣe aṣọ òdodo ti jésù kristi òun ni a rí torí eléyìí a nílò láti máa yọ̀ nítorí àwọ̀ aṣọ òdodo tó bá wo ara gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run tó bá wo ara gẹ́gẹ́ bí àtúnbí mo tí mo fẹ́ kó máa rí òun ni òdodo ti ọlọ́run ti jésù kristi èyí tí ó gbéwọ̀ wá èyí tó tí a ní tí a sì lè rí níwájú ọlọ́run bẹ́ẹ̀ ẹ̀ ìdí karùn-ún tí a fẹ́ láti máa tá a fẹ́ láti ní ayọ̀ nínú olúwa òun ni wípé jésù kristi ti mú wa ó ti mú wa wọnú ìyà ẹbí ẹbí ẹbí ẹbí tó ẹbí tó jẹ́ ìyanu ńlá ẹbí ìyanu ńlá àbí ìyanu ẹbí ńlá ó túmọ̀ sí wípé a ti wọnú ẹbí ọlọ́run ó ní ajogún ni wá àti àjùmọ̀jogún Kristi Jésù irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti lè lò nínú ẹbí ni àti di ẹbí Ọlọ́run àti wà nínú ẹbí Ọlọ́run àtàbá bóyá a kú ni o àbí a wà láàyè ni o a mọ̀ yìí pé a jẹ́ ìkan lára ẹbí Jésù Kristi ẹbí Ọlọ́run eléyìí pè fún ayọ̀ fún èmi àti ìwọ ìkeje ní ìdí tí a fi ń láti máa yọ̀ nínú Olúwa òun nígbà gbogbo òun náà ni wípé Jésù Kristi ó ti pèsè fún wa ó ti fún wa ní ọjọ́ ọ̀la tó dára ó ti fún wa ní ọjọ́ ọ̀la tó dájú ọjọ́ ọ̀la tó dára bí Jésù Kristi wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ó ní ẹnikẹ́ni kò lè lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe kíni o bí kò ṣe nípasẹ̀ mi ẹnikẹ́ni kò lè lọ bàbá bí kò ṣe kíni o bí kò ṣe nípasẹ̀ mi torí ìdí èyí a ní ọjọ́ ọ̀la tó dára pẹ̀lú Olúwa wa a ní ọjọ́ ọ̀la tó dára pẹ̀lú pẹ̀lú Jésù Kristi a mọ̀ wípé à ń lọ sí ilé paul apostoli ó ní bí àwa kú ni àbí bí a láàyè ni ó ní ti olúwa ni àwa ń ṣe tí n bá kúrò mí báyìí lónìí tí n bá pajú mi dé lónìí mo mọ ibi tí mò ń lọ eléyìí fún mi ní ọjọ́ ọ̀la tó dájú eléyìí fún mi ní ọjọ́ ọ̀la tó péye eléyìí fún mi ní ọjọ́ ọ̀la tó fini ní ọkàn balẹ̀ hallelujah eléyìí sì fún mi ní ìsinmi nítorí ìdí èyí mo ń láti yọ̀ mo ní ìsinmi ọkàn mo ní ìsinmi ìdààmú ò lọ́kàn mi mọ́ làálàá kò sí lọ́kàn mi mọ́ tó máa bi ẹlòmíì léèrè pé kí ló mọ̀ tó máa gbẹ̀yìn àyà wọn máa já wọn ò lè fi gbogbo ẹnu sọ ṣùgbọ́n èmi ọkàn tèmi ní ìsinmi torí pé Jésù Kristi ó ti ikú ẹ̀ ikú Jésù Kristi yìí ó ti fún mi ní ó ti fún ọkàn mi ní ìsinmi Bíbélì wípé ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tẹ́ ń ṣiṣẹ́ fún ara yín láti dẹni ìgbàlà ó ní tẹ́ ń ṣiṣẹ́ ó ní ó ní ẹ wá sí ọ̀dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo ẹ̀ṣẹ̀ tá a dì lé lórí ó lèmi yóò ṣe kíni o èmi yóò fi ìsinmi fún ọkàn yín torí pé èmi ti ní ìsinmi ní ọkàn mi ọkàn mi balẹ̀ mo ní àlàáfíà mo mọ̀ pé ìjà láàrin èmi àti ọlọ́run ìjà náà ti parí eléyìí ni mò ń rántí eléyìí ni mo sì ń sọ fún wa wípé àkókò ìbí Jésù Kristi ó lè fún wa ní ayọ̀ ńlá ó jẹ́ àkókò ayọ̀ kì í ṣe ayọ̀ lórí um, lórí Santa Claus baba kérésì táwọn wá lọ wò kì í ṣe ayọ̀ lórí oúnjẹ tí a ó jẹ àbí ẹdìyẹ tá a máa pa kì í ṣe ayọ̀ lórí aṣọ tuntun tí èmi àti ọ máa wọ̀ kì í ṣe ayọ̀ lórí pé a máa tún bá wọn lòmíì pàdé láwọn ọ̀rẹ́ wa ẹ̀ta máa jọ ṣeré papọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ju bẹ́ẹ̀ lọ àwọn ìdí ta fẹ́ láti yọ̀ nínú nínú olúwa òun ni mo ti sọ yìí ǹjẹ́ ìwọ tí ò ń gbọ́ mi yìí ǹjẹ́ ìwọ ní o fẹ́ ní ayọ̀ ní ọkàn rẹ tó bá fẹ́ ní ayọ̀ ayérayé yìí ní ọkàn rẹ tó fẹ́ ní ìsinmi tó fẹ́ ní àlàáfíà tó fẹ́ ní ọjọ́ ọ̀la tó dára tó fẹ́ wà nú ẹbí ọlọ́run tó fẹ́ ní òdodo ti ọlọ́run tó bá fẹ́ kí iṣẹ́ ìgbàlà tí a ti ṣe lórí iye yìí kó ní ìtumọ̀ ẹ mò ń láti mò ń pè ọ́ wípé kó fi ayé ẹ fún Jésù Kristi lónìí yìí kó fi ọkàn rẹ fún Jésù Kristi lónìí yìí ó dúró ẹnu ọ̀nà ó ń kanlẹ̀kùn ọkàn rẹ nínú ìwé nínú ìwé ìfihàn orí kẹta ẹsẹ̀ ogún ó ní ọmọ ó ní èmi èmi mò ń kanlẹ̀kùn ó lẹ́nikẹ́ni tó bá gbóhùn mi tó bá sì ṣe fún mi ó lé mi yóò wọlé ó ní èmi yóò bá òun yóò sì bá mi jẹ pẹ̀lú òun yóò bá mi mu pẹ̀lú eléyìí túmọ̀ sí wípé tí ó bá lè gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa tó lè gbàlà rẹ ẹni tó ń kanlẹ̀ kankan rẹ ní wákàtí yìí òun láti sílẹ̀ kankan rẹ fún kó jọ̀wọ́ rẹ fún kó fi ọkàn rẹ fún kó jẹ́wọ́ pẹ̀lú ẹnu rẹ wípé kí jésù kristi kó máa bọ̀ kó wọlé kó di olúwa àti olùgbàlà rẹ wípé kó dáríjì ọ mo sì mọ̀ wípé nípasẹ̀ orí ọ̀fẹ́ yóò gbà ọ yóò sì dáríjì ọ ó sì di ọmọ ọlọ́run a ó kọ orúkọ rẹ sínú ìwé yìí a ó fi ẹ̀jẹ̀ jésù kristi a ó fi wẹ̀ ẹ́ ní àwẹ̀mọ́ ó sì di àtúnbí orúkọ rẹ yóò sì wà ní ìwé yìí ìwọ náà á rè ní ọjọ́ ọ̀la èyí tí ó fi nílẹ̀ kàn balẹ̀ èyí tí ó dára tí o bá ń fẹ́ eléyìí o tẹ̀lé mi wípé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ jésù kristi máa bọ̀ ní ọkàn mi torí wípé ọ̀rọ̀ yẹn sọ wípé ẹnikẹ́ni tó bá jẹ́wọ́ Jésù Kristi tó bá ké pè yín ẹlẹ́yin yóò gbà á là Jésù mo ké pè yín lónìí wọnú ọkàn mi gbà mí là kọrúkọ mi sínú ìwé ìyè mo dúpẹ́ torí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tí o bá ti ṣe léyìí pẹ̀lú ìgbàgbọ́ torí bíbélì wípé ó ní ọkàn la fi ń ọkàn la fi ń ó ní pẹ̀lú ọkàn ọkàn la fi ń jẹ́wọ́ sí ìgbàlà ọkàn la fi ń gbàgbọ́ sí ìgbàlà ẹnu la fi ń ẹnu la ma fi ń jẹ́wọ́ la ma fi ń ọkàn la fi ń gbàgbọ́ sí òdodo ẹnu la fi ń jẹ́wọ́ sí ìgbàlà torí pé o ti gbàgbọ́ sí òdodo pẹ̀lú ọkàn rẹ o sì ti fẹnu rẹ jẹ́wọ́ mo gbàgbọ́ mo fẹ́ fi ọlọ́kàn balẹ̀ wípé o ti di àtúnbí nìyẹn ọ̀nà tó fi lè dàgbánu Kristi Jésù òun náà ni wípé lọ sí ilé ìjọsìn tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà lọ síbẹ̀ lọ farahàn ìránṣẹ́ Ọlọ́run sọ fún ẹ pé lónìí yìí lónìí ọjọ́ kẹrin oṣù kejìlá yìí wípé o ti fi ayé ẹ fún Jésù Kristi irú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ á lè tọ́ sọ́nà ọ̀nà láti dàgbà sí nínú Kristi Jésù tí o bá ń fẹ́ ìmọ̀ràn àbí òun fẹ́ ẹ̀bẹ̀ àdúrà àbí òun fẹ́ kátó sọ́nà lọ́nà kan àbí lọ́nà mìíràn o lè pè mí sórí aago plus two three four plus two three four eight one zero five seven seven eight nine five four tó bá ṣe léyìí a máa tún máa sọ̀rọ̀ àjọ máa gbàdúrà pọ̀ ẹ jẹ́ kí a gbàdúrà bá ṣe ń parí iṣẹ́ ìránṣẹ́ ọlọ́run adúpẹ́ tó wípé ẹ̀yin ni ọlọ́run agbẹ́yìnga fún àkókò ìtẹ́ fàyè gbà wá láti lè gbọ́ ọ̀rọ̀ yín àti láti kọ́ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yín mo gbàdúrà gbogbo ọkùnrin tó ti bá pàdé lórúkọ jésù lónìí mú wọn dàgbà orí ọ̀fẹ́ kó di púpọ̀ sínú ayé wọn adúpẹ́ tó wípé ti ṣe bẹ́ẹ̀ ní ọjọ́ mẹ́jọ ẹ fàyè gbà wá inú wa kó máa dùn orúkọ yín kó di àyìn lógo ní orúkọ jésù kristi olúwa wa àmín jésù ni